nàìjíríà torí pé kété tí àwọn àpá wa tí wọn dé láti ìlú saudi ọlọrun ò tí kádàrà wípé kí á ráyè láti gbé wọn wá torí pé ọnà pọ púpọ jù fún àwọn àpá wa ṣùgbọn alihamudulilayi a kí yín káàbọ̀ sí orílẹ̀èdè wa ní àhín ọlọ́run ó bá ní ṣe hajj náà ní àtẹ́wọ́gbà bismillahi ta'ala èyí tí ẹ̀mọ́ bá ní gbéyẹ̀wò lónìí òun náà ni ojúṣe ìyàwó sí ọkọ rẹ̀ ní inú ilé. Àwọn èèyàn wa wọ́n sì ti fi àpèrè tẹ́, wọ́n ti jókòó, wọ́n tún fẹ́ tún gbọ́ tuntun eléyìí tí yóò tún ṣẹlẹ̀. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والله Ada adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba yìí tí ó yọ̀ǹda fún wa láti máa gbọ́ra wa ní àkókò yìí gẹ́gẹ́ bí a sì máa nínú ohun tí ẹ̀sìn wa tí ó ń fẹ́ kó máa ṣẹlẹ̀ nígbà tí ọlọ́run subhanahu tó ti ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ìfàyàbalẹ̀ àti ìtútù ọkàn ẹ̀sìn fẹ́ kínú ilé mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí tó bá tẹ̀lé òfin ẹ̀sìn tó múrọ̀rùn balẹ̀ ayé rẹ̀ láti wí pé kínú ilé wa kó dùn kó ṣeé rí ọlọ́run bá subhanahu wa ó fún ẹnì kọ̀ọ̀kan ó ṣe àwọn ìwọ̀ kan àti àwọn ẹ̀tọ́ kan lọ́ràn àyàn fún ẹnì kọ̀ọ̀kan nínú sẹ̀mí èyí tọ́lọ́run subhanahu wa ta'ala ti sì ń sọ́dọ̀ ọ̀ràn àyàn fún wa kíkálukú ó máa ṣe àmúṣe ohun tá a bá pè ní ojúṣe ẹ̀ bóyá sọlọ́run ni bóyá sẹ́dẹ̀ ẹgbẹ́ ẹ̀ ni ìgbà náà nílé ayé òní yóò rojú kódà àwọn bàbá wọn lóde ìlú náà yóò tòrò ọlọ́run subhanahu wa ó pàtàkì tó bá jẹ́tọ́ kéèyàn fún ẹni tó ní ọlọ́run lẹ́yìn tí ẹlẹ́ gbàgbọ́ a'udhu billahi minash shaitani rrajim ya ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pẹ̀yìn tí ẹlẹ́ gbàgbọ́ gbogbo ohun tá a bá fi yín kókó ẹ̀ tá a sọ wípé tọ́ yín tẹ ẹ ṣe fẹ́ nìyí rèé ọlọ́run lẹ́ẹ̀ rẹ̀ ẹ ṣe àmúṣe rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbé kalẹ̀ fún yín eléyìí ti ń sọ bí ìbéèrè tí tí béèrè wípé kí ni ohun tá a ọ ìyàwó tó ní láti ṣe fún ọkọ rẹ, èkíní kejì òun náà ni wọn ní ẹtọ tí wọn gbọdọ sí fúnra wọn ọlọ́run ni walahunna mísìlú lẹ́bi àlẹ́hìnà bìlìmàrúfi walirrijali àlẹ́hìnà dàrájà ọlọ́run ní èkíní kejì atọ́kọ àtìyàwó òun ni wọn lẹ́tọ̀ọ́ eléyìí tí wọn gbọ́dọ̀ sí fúnra wọn ṣùgbọ́n gbọ́ ọlọ́run wọ́n parí ọ̀rọ̀ yẹn ó fi ń yé obìnrin gbogbo bó ṣe gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ju apá àtẹsẹ̀ rẹ̀ lẹ̀ lórí ohun tó dojú sí ẹ̀ ọlọ́run ní bá a bá tí ó ṣe fún ọ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ọkọ tó ń fi àwọn kankan ju ọ lọ tó fi nípò ju ìwọ ìyàwó lọ tó ń sọ dọ̀ràn yàn fún ọ wípé ọ gbọ́dọ̀ jẹni tó gbọ́dọ̀ mójú sí ẹ̀ àtẹ̀tọ́ rẹ̀ eléyìí tó gbọ́dọ̀ máa fún ọkọ ẹ̀. àkọ́kọ́ mbẹ̀ òun náà ni wípé nínú ojúṣe obìnrin òun náà ni tẹ̀sílíyẹ̀tò nafsaha li zawjiha ọ̀ràn yẹn ni fúnbìnrin kí ọ̀dọ́ rẹ̀ kọ́ máa ṣe é dé hmm. ní gbogbo ìgbà tí ọkọ tí bá ń bùkátà sí hmm. ojúṣe ni kò gbọ́dọ̀ sí nǹkan kan tó gbọ́dọ̀ di lọ́wọ́ nínú àwọn ààyè tóbìnrin ti máa ń mú ìṣẹ́bilé ni títí máa ń ní púpọ̀ láyé òun náà ni ilé ọkọ wà hmm. ilé ọkọ nítorí pé èyíkéyìí obìnrin gẹ́gẹ́ bí Rasulu Karim sallallahu wa sallam bó ṣe sọ fún wa èyíkéyìí obìnrin tọkọ rẹ̀ bá pè wípé òun bùkátà sí tírúfẹ́ obìnrin bẹ́ẹ̀ tó lóun ọ̀ráyè àrẹ́bìjọ́ yé wa wípé gbogbo ohun ni ọmọ bínú sí idha da'a rajulu imra'ata ila anabini gbogbo ìgbà tọkùnrin ká bá ìyàwó ẹ̀ tóbìnrin yẹn ọ̀dọ́kọ ẹ̀ lóhùn fàbáàtà gàdùbáànù àlẹ́ fàbáàtà gàdùbáànù àlẹ́ á la anẹ́tì àlùmọ̀lẹ́ ìkẹtù àtẹ̀tùsùbẹ̀. tọkọ rẹ̀ wá fi ṣe bẹ́ẹ̀ lọ sùn lẹ́ni tí ń bínú sírù ìyàwó bẹ́ẹ̀. àdàbí ní àwọn màláìkà wọ́n máa ṣébi lé títí tí lè òfin mọ́. eléyìí fi yé wa wípé ojúṣe ni kíyàwó ríra rẹ̀ ní ọ̀dọ̀ fún ọkọ ẹ̀. eléyìí tí ọkọ tó gbọ́dọ̀ máa wọ̀ sí ní gbogbo ìgbà tó bá ń bùkátà sí kò sóhun tí yóò di lọ́wọ́ obìnrin ò jẹ́ pé iṣẹ́ ayé ni pàtàkì hmm. débi wípé ẹ̀tọ́ ọkọ ẹ̀ yóò máa fi dùn bọ́yọ̀ lọ látàárọ̀ ni tilẹ̀ fi sú ló ń bẹnu obìnrin tó yẹ pé yóò máa kan ọkọ ẹ̀ lójú ni pé bàbá alágbájá ẹ ti wá sí tẹ́sí o hmm. mi ò sùn ní o ah, látàárọ̀ ti bá ti náà bá ti ń lọ hmm. obìnrin tí ò èyí tí obìnrin tó gbọ́dọ̀ ṣe fọ́kọ̀ ẹ̀ òun ni kó mọ̀ wípé òun jẹ́ ọ̀dọ̀ tí ọkọ̀ òun tó gbọ́dọ̀ máa dé sí ní ìgbà tó bá bùkátà sí òun. ẹlẹ́kejì gẹ́gẹ́ báyìí ṣe gbà wá ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ sí wípé yóò ní ẹ̀kọ́ yáyì pẹ̀lú ọkọ ẹ̀ dáadáa pàápàá jùlọ táwọn kankan bá fẹ́ dé àbí ìgbà pé ọ fẹ́ da àárín wọn rú. obìnrin ọgbọdọ jẹ́ ẹni tó jẹ́ pé yọ gbapò ti tìṣẹ̀ wípé àyìn tí ẹ wá lọ́ọ̀bì kankan mọ́ àjọgbọ́n hmm. sí ni hmm. obìnrin rí obìnrin àlùbáríkà kan kì í rí bẹ́ẹ̀ obìnrin rí obìnrin àlùbáríkà yìí ní ahán tá a fi bu ọkọ ọgbọdọ hmm. gbọ́dọ̀ ríra rẹ̀ lẹ́ni tó jẹ́ pé òun gbọ́dọ̀ ní ẹ̀kọ́ yáyì pẹ̀lú ọkọ òun Ọpọlọpọ obìnrin lónìí òun ìlẹ́kọ̀ọ́ yáyì yìí kò sí lọ́dọ̀ wọn ìbá ọkọ ẹ sọrọ bí ìgbà tí bọmọ ẹ sọ̀rọ̀ ni. ẹ̀tọ́ tó kọ́ ní lọ́dọ̀ rẹ òun ni kọ́ fi bá ọkọ rẹ sọ̀rọ̀ ẹ̀kọ́ yáàyì ni kódà kí ìkọjọ dà yín pọ̀ kò gbọ́dọ̀ jẹ́ ahọ́n tí ọ̀dá lọ́ọ́ fi máa bá ọkọ rẹ sọ̀rọ̀ bàbá sì fẹ́ rí nǹkan kan mú ọkọ ẹwọ ìyàwó Aisha radiyallahu ta'ala àná ni mo mọ̀ gbà tínú tínú rẹ bá yọ tó bá yọ sí mi àtìgbà tí n nínú ọ̀nà tí ń gbà pé ànábì lànábì tí máa mà kèé ṣe nínú ìbúni kèé ṣe nínú ọ̀rọ̀ òdì ó ní ẹ bá dùn sí mi ọ sọ wípé ọlọ́run tí ó dá rẹ Muhammad mm. ṣùgbọ́n jọ tí ó bá dàbí ìgbà pọ̀ ń bínú ó ànábì Ibrahim mm. ọlọ́run ó ti mọ̀ pé inú rẹ ò kò dùn dáadáa mm. àwọn obìnrin àlùbáríkà rèé obìnrin gbọ́dọ̀ yọọ máa fi bọ́kọ ẹ̀ yọọ máa fi bá sọ ọ̀rọ̀ obìnrin ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ sí wípé ọkọ máa bẹ̀rù ọ̀rọ̀ ẹnu ẹ̀ hmm. tó bá ti rí bẹ́ẹ̀ ìtọ́lọ́hún fi tẹ̀lé tó ní kí wọ́n ṣe fúnra obìnrin bẹ́ẹ̀ hmm. ẹ̀yìn rẹ̀ dà tó bá tún jẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́ tí wọ́n bá lò kán fún yóò ẹ̀yìn ti yá padà hmm. lọ́lọ́run fi ní wàlá ti tàkà fúnà nùṣù zàwùnà èyíkéyìí obìnrin tí ò lẹ́kọ̀ọ́ yáyì tẹ́ ń pé tẹ́ ẹ bá ní ó jókòó yóò dìde ní. Hmm. tẹ́ ẹ bá ní ọmọ sọ̀rọ̀ ọmọ ń bẹ̀rù ìgbà gan ni ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ fún pé nulẹ̀ ibẹ̀ yẹn ṣe bí tó lè lọ ọmọ jókòó ibẹ̀ gan làpótí ẹ̀ ibẹ̀ ni yóò wà. ọlọ́run ní gbogbo obìnrin tí ó bá lẹ́kọ̀ọ́ yáàyè pẹ̀lọ́kọ ẹ̀ tẹ́ ń bẹ̀rù ẹ̀ ọlọ́run ní kan mẹ́ta náà ni pé ibi tó ń bọ́ràn rẹ lọ yìí yóò léwu fún ọ hmm. òun pọ̀lọpọ̀ sẹ̀mí ayé yóò léwu fọ́pọ̀lọpọ̀ obìnrin nítorí pé n ti ọmọ tó yẹ fún ọkọ wọn wọn àmá wọn lẹ́kọ̀ọ́ yá ìpẹ́ lọ́kọ hmm. ọlọ́ni ṣe wáàsí fún wọn tẹ bá wá ṣe wáàsí tí ọba tún gbọ́ ló fi jẹ́ pé nínú ni kọ́lẹ́kọ̀ọ́ yá ọlọ́ni fàájòrò hùn nà jọ sùn tẹ́ yín lórí ọlọ́ni tẹ́ ẹ bá tún wá sí ìyẹn tí wọ́n gbọ́ hmm. ẹni kọ́lọ́ ó de okun kọ́bìnrin kọ́lẹ́kọ̀ọ́ yáàyè pẹ̀lọ́kọ ó de pin ọlọ́ni fàjẹrẹ bò hùn ẹ nà wọ́n. Hmm, hmm. ọlọ́ni ṣùgbọ́n tí tí wọ́n lẹ́kọ̀ọ́ yáàyè pẹ̀lú yín fàlà àlẹ́ ẹ má kọjá àyè yín ẹ má kọjá àyè wọn tá a fún yín láàyè dé òun náà ní ma ẹ máa bá wọn gbé lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bí àsìkò wa ṣe mọ obìnrin tó jóbìnrin gidi ọmọ àyè ọkọ ni. Hmm, hmm. mo dẹ̀ máa ń ṣàlàyé nǹkan kan láàyè yẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọmọ yàtọ̀ ìgbà àyè lọ́dọ̀ ọkọ pa afẹ́ nǹkan hmm. gbogbo tóbìnrin ó ṣe láyé òun ló gbọ́dọ̀ gbàṣẹ lọ́dọ̀ ọkọ ẹ̀. ó fi dórí tó rò wípé ìwọ náà ọ̀fẹ́ kọ́lé ni kò sí ọkọ rẹ̀ ìjókòó léyìí ọ̀rọ̀ yìí èso ọ̀rọ̀ tàyín ọkọ ọ̀rọ̀ hmm. ẹ̀pẹ́ ọ̀rọ̀ ti ẹ̀yìn ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà gan ọ̀bọ́ sí hmm, hmm. ṣùgbọ́n èyí tá à ń sọ lónìí ni ti tẹ̀yìn obìnrin ò gbọ́dọ̀ ṣe ọkọ rẹ ojúṣe rẹ ẹ̀tọ́ rẹ ẹ òun ni kò jẹ́ ọmọ gbà ọmọ gbà yọ̀ǹda tá à ń sọ yìí yàtọ̀ fún àwọn òròyìn irú iléeṣẹ́ iṣẹ́ tí ah. iléeṣẹ́ yìí ṣe kẹ́kọ̀ọ́ ọmọ kéde ti ń ṣe láyé gbé wá sí iléeṣẹ́ yìí ni hmm. mọ ìyàwó ròyìn hmm. ẹ̀wọ̀n ó ṣe ìyàwó níbìkan hmm. ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ọwọ́ adijọ́ náà sọ fọ́kàn mọ́ o ti múra ọ̀n lọ eléyìí wọn ṣe ni kó tó di wípé ó mú gẹ́gẹ́ bí obìnrin tó mẹ̀tọ́ ọkọ ẹ̀ léèrè wípé ibi tí wọ́n sọ pé wọ́n fẹ́ o ń lọ obìnrin àlùbáríkà nù tínú ọkọ máa ọkọ náà sọ fún pé lọ sí lọ múra kọ máa lọ obìnrin rẹ nu kèése yìí pé ọkọ bá délé ní ọmọ tí wọ́n ń pè ní ọmọ ẹsẹ̀ mọ̀ pé ta ah, tí mo ní ṣe fún hmm. hmm. ọkọ rẹ hmm. tí gba lọ́dọ̀ rẹ̀ yọ̀ǹda rẹ̀ ó débi wípé ó tún máa gbàyọ̀ǹda débi ẹni tó mú wọnú ilé ọkọ ẹ̀ mọ̀ pé ilé ọkọ ẹni ẹni tó bá wù ọ́ lọ́ọ́ máa mú wọ̀ rárá ọ gbọ́dọ̀ mú ẹni tí ọkọ rẹ̀ ọ̀fẹ́ ọ gbọ́dọ̀ mú wọnú ilé rẹ̀ nínú ẹ̀tọ́ tọkọ rẹ tó ní lórí rẹ ni rasulullah sallallahu alayhi wa sallam ó ní la tahillu li mar'a mm. kọ̀tọ́ fóbìnrin kan ẹ̀sìn kó pòun láàwẹ̀ kan tóun fẹ́ gbà wọ̀zọ́ òjò àṣà ìdùn tọkọ ẹ̀ sì ń bẹ láyé ilà bí ìdìní. ìtọ́jẹ́ tọ́lọ́ ganu àwẹ̀ tó fẹ́ gbà tọ́jẹ́ tọ́lọ́ tọ́jẹ́ tàtà wà ọ̀ hmm. gbọ́dọ̀ dàgbà láì gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ bá a bá wá sọ tí àyè ọgbà ọ tíre hmm. obìnrin lè dá sí láì jẹ́ pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀. ọ̀ lọ sí òkè ọjà kọ́ ọ ya ìsàlẹ̀ ọjà láì gbà yọ̀ǹda kọ́ dànù fún ara rẹ̀ ti ń fún ọkọ lẹ́tọ̀ọ́ ẹ̀ mm. kódà rasulu sọ fún wa wípé ó ní tẹ́sán fi baytihi illa mm, mm. ọ gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́nìkan kọ́ wọnú ilé ọkọ ẹ̀ láì jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọkọ ẹ̀ ó fi yí a wípé nínú ẹ̀tọ́ tọkọ ní lọ́dọ̀ ìyàwó ẹ̀ kí obìnrin kọjá ni tí yọ máa gbà yọ̀ǹda kò jáde láì pẹ̀lú yọ̀ǹda ọkọ ẹ̀. bákan náà nínú ẹ̀tọ́ tọkọ ní lọ́dọ̀ ìyàwó òun ní ìṣẹ́rúṣẹ́ ọkọ. o hmm. tọ́jú ọkọ rẹ̀ xinmẹ̀ hmm, hmm. fún gbogbo ohun lágbára lágbára láti láti bọ́kọ rẹ lọ aṣọ ẹ aṣọ ẹ hmm. kò yẹpẹrẹ rẹ irú ipò torí kọ wà ní tìtorí ààyè tọkọ wà lọ́dọ̀ ìyàwó ipò tọlọ́run ló tún kù tọ̀gà gbogbo agbára tóbi ní níjọ obìnrin bá ti kú lọ́dọ̀ bàbá ẹ̀ wọ́n ti gba agbára tóbi ní wọ́n ti gbà fọ́kọ. àti gbà fọ́kọ olóbi jẹ́ pé gbogbo nǹkan tóbìnrin bá ṣe fọ́kọ ẹ̀ ní ìṣẹ́rúsìn fún ní ìtọ́jú ẹ̀ kò sí nǹkan kan tọ́pọ̀. tí ẹ wo yàwá yàwá Fatima nígbà tó rí wípé ọwọ́ òun fẹ́ máa dápadì pẹ̀lú ìtọ́jú ọmọ ọmọ máa ń lọ ta tàbí máa ń yí nǹkan kan tí fi tọ́jú ọkọ ẹ̀ ọwọ́ a pé bàbá àwọn ó kó àwọn wọ́n kó àwọn ẹrú kan bọ̀ ọwọ́ a lọ bá Rọ̀súlù pé kọ̀bá nàbí ilé yàwá lọ́ba hmm. ìtẹ̀yẹ́jágùn torí àsìkò ọwọ́ hmm. lọ bá pé kọ́ bá òun kó ní ọmọ hmm. tí ọ nítorí pánábìrì wípé ojúṣe ẹni tí ọmọ tarẹ gbalada hmm. kí ni rasúlù sọ fún rasúlù ò fún lọmọdọ torí pé tọba fún lọmọdọ ọmọ ọdọ ọmọ hánẹ pẹlú sẹtọ ọmọ ọdọ ọmọ ṣe tí ò ní jó lè rí ìfà ọkọ kó láti tarẹ gbalada látara àtọjú ẹ anabi ni ti ń fọ ìní fún ọlọmọdọ ṣùgbọn ń fọ ní nǹkan tó yẹ pé tọba ń ṣiṣẹ ìtọjú ọkọ ẹ hmm. tọba ń wí. yóò máa fún yẹ ìdààmú fún ọ. Allahu akbar. o là nàbí fún un ó ní kọ́ lọ́ọ́ máa wí gbólóhùn ìrántí ọlọ́run máa ṣe subhanallah walhamdulillah wàlá ọ̀nlọ́tanu wàlá Allahu ọ̀ngbìyàn fọ́kọ̀ ẹnu Allahu akbar ọlọ́pàá mi lódò Allahu akbar wàlá hawla wàlá quwwata ọ̀nbọ́kọ̀ lọ́sọ bílá ilà àlìyílà azim ó ní tó ọba ti ń O ò ní mànìlá. Allahu akbar. ànábì òfin lọ́mọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ sì wà nítorí pé ó fẹ́ kó jèrè dáadáa yẹn. ìwọ ìwọ ọmọ ìyá mi tó jẹ́ obìnrin tó ń gbọ́ mi sórí pé o ti sin nǹkan sí rẹ èyí tó ń lọ yọ gúngùn ara ń lé bàbá rẹ ọ̀nà mm. tí ń rọ bàbá parí ẹ̀ kò ní tán ọwọ́ à ń lọ fọṣọ bàbá rẹ ò mm. ní ládàá mbẹ̀ mọ́ ẹni tó yọ fọṣọ ẹ̀tọ́ gbà ládàá ẹ̀ ló ti sáko lé rẹ̀ ló ti kú lọ́dọ̀ rẹ̀ yẹn ẹ̀tọ́ tọkọ ní mm. lọ́dọ̀ ìyàwó ẹ̀ òun nìkan kọ́ máa tọ́jú ọkọ bágbára rẹ̀ bá ṣe tó àti bágbára rẹ̀ bá ṣe mọ́. lẹ́yìn ẹ̀ obìnrin nínú ẹ̀tọ́ tọkọ lọ́dọ̀ ẹ̀ òun ni tẹ̀láṣẹ kò gbọ́dọ̀ mọ́mọ́ ọkọ bọ́ bá fẹ́ lọ bí kan tọkọ ní ọ̀sáyè kò sáyè ni ó ní tẹ̀láṣẹ̀ ọkọ bóbìnrin bá lè kú bẹ́ẹ̀ tó kù síbẹ̀ yẹn tó kù bẹ́ẹ̀ ọkọ rú ẹ̀sìn torí kó sìn ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ á bàbá wa nù kéwù tiẹ́ tí wọ́n máa fi di ọ̀rọ̀ mọ́lẹ̀ wa ní bóbìnrin bá lọ máa kà tọ́bọ̀ dé ó tún dé Màdínà nílé ọlá ọwọ́lé ẹ̀há kọ̀ jáde má ìpàdé dìṣù náà lọ́mọ ha bí ọba gbọ́ tọkọ rẹ̀ yọwọ́ náà. bí ọba gbọ́ tọkọ rẹ̀ yọwọ́ náà. bí ọba gbọ́ tọkọ rẹ̀ yọwọ́ náà. bí ọba gbọ́ tọkọ rẹ̀ yọwọ́ náà. alhamdulilayi rabbil alamin a dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn dọ̀kítúrù wa fadilatu sheikh adoktor abdulrasheed abduljabbar salman buwai àwọn náà ni wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ bọ̀ láti bí ìṣẹ́jú bíi mélòó kan á wà pé síta eléyìí tó jẹ́ wípé ẹ̀yin èèyàn wa bá ní béèrè lórí tí wọ́n bá wa sọ tàbí lórí nǹkan míì àti ẹ pè wá sí zero zero six nine one four six one nine four gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà nìyẹn zero zero six nine one four six one nine four zero eight zero sixty nine fourteen sixty one ninety four pẹ̀lú ògbólọ́dọ̀ọ́lọ́ òun náà ni nọ́mbà tí ẹ pè sí tàbí zero seven zero three nine one four three three four three kí a máa fi dá wa lójú pé pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ ní ìkànnì ninety six point three fm nílùú ìwó ní àyín pé tẹ́ ẹ bá ti tàn án ẹ ní iléeṣẹ́ kan lẹ́yìn ìgbà tá a bá ti lọ tán iléeṣẹ́ kan tó mọ́ tó ń já mọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ ẹ̀ ní gbọ́ pẹ̀lú ògo ọlọ́run bí nílá ìtàn àlà ìkànnì yìí àwa nìkan la ní nǹkan wa báyìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọ̀yá ẹ pè wọlé zero zero six nine one four six one nine four adúpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá wa àgbà tí wọ́n ṣe akitiyan yìí tí wọ́n ṣe ìgbìyànjú yìí lórí bó o ní iléeṣẹ́ yìí bó o ó sì jẹ́ pò nìkan ni yóò máa dá lu ìkànnì yìí ọlọ́run ò ní fà á rẹ̀ mọ́ yín bàbá salamu alaykum alhamdulilayi barakatu. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. orúkọ mi ni lukman jalala ti wọ. naam ìbéèrè yín. ìbéèrè mi ni wípé téèyàn bá bímọ tí ó bá jẹ́ ọmọkùnrin tí a máa fẹ́ ṣe ṣúná tó kọ́ jẹ́ pé àwọn méjì tó bá jẹ́ obìnrin ẹ̀ràn kan wọ́n ti ṣe kọ́ jẹ́ pé tó bá jẹ́ ọkùnrin kọ́ jẹ́ àwọn méjì tó bá jẹ́ pé obìnrin kọ́ jẹ́ ẹ̀ràn kan. wọ́n dá yín lóhùn pẹ̀lú gọlọ́hùn wọ́n ní wọ́n sọ pé tí èèyàn bá bímọ tó bá jẹ́ ọmọkùnrin kọ́ jẹ́ ẹran méjì tó bá sì jẹ́ ọmọbìnrin kọ́ jẹ́ ẹran kan wọ́n ní ẹ dákun pé kí ni ìhà tí sẹ̀ríà ti ọkọ̀ sí. alhamdulilayi bí ó ṣe rí náà nìyẹn ní ìbámu sunna ti rasulu karim sọlá èyí tí àrí àkọọ́lẹ̀ rẹ̀ pé ńgbà tí ó bí hasan anabi pa kabshaini amlahai ìyẹn ní agbo méjì tí wọ́n sì yọra tí è ṣe ètò ti wù ìyẹn ní sunna tí àwọn àlùfáà tí wọ́n dì mú lójọ rasulu karim sallallahu alaihi wasallam pé tó bá sọ ọmọkùnrin lèèyàn bá bí kéèyàn pa àgbò méjì fún tó bá ṣe ọmọbìnrin àgbò ẹyọ kan òun náà ni kí kéèyàn pa fún tọ́wọ́n bí ó ṣe bí rọ́sọ̀lù ṣe bó ṣe pa nìyẹn. àzero zero six nine one four six one nine four ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrúsìn Ọlọ́run ọba tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ̀yin náà máa bá ní rántí wọn nínú àdúrà kẹ́ ẹ máa ṣàdúrà fún wọn torí pé ètò yìí ti ń roko ọdún méjì báyìí wa aleykum salaam wa rahmatulah barakatu orúkọ yín àti bí tẹ́ ẹ ti pè é salamu alaykum salamu alaykum ee eh, ó ti rí zero eight zero zero eight zero six nine one four six one nine four zero eight zero sixty nine fourteen sixty one ninety four ó náà ní nọ́mbà tí ẹ pèsè asalaamu alaykum wa rahmatulah barakatu. orúkọ yín àti ibi tí ẹ ti pè èrò pọ̀ lójú òpó yẹn. ee eh, ee eh, ee ee ee salamu alaykum ah, ọ̀dà ẹ pa látọ̀dọ̀ yín salamu tọ ó sì wù wá ká gbé pé sàlámàlíkùn alámùtúlá bárakàtù sàlámàlíkùn ee ó ti lè bété sàlámàlíkùn alámùtúlá bárakàtù wàhálíkùn sàlám ẹ bá ń gbóhùn sókè bàbá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wá ẹ bá ń gbóhùn yín sókè àfa wa nùrùdín láti ìlú Ọ̀yọ́. Now ẹ̀dá bá nínú eh, aṣọ ẹ lè ṣe ìwò papọ̀. wọ́n dá yín lóhùn pẹ̀lú ògùn ọlọ́run. Ah, tí ó bá ṣẹlẹ̀ tí ó jẹ́ pé èèyàn jẹ ìran zor tí ò tíì kí ó bá wọn níbi tí wọ́n ti ń kírun jama àti asir ah, ohun tó fi dáa jù ní kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kí ọjọ́ yìí wọn kí ó bá wọn kírun alásàrì tí wọ́n kí tí wọ́n bá ti kí asir tán kó wá padà kírun lóru rẹ̀ padà èyí ń lọ̀rọ̀ àwọn àfáà tí ó rinlẹ̀ a rí nínú pàápàá lójú ọ̀nà tá a wà yìí àwọn bí wọ́n ṣe sọ́nà nìyẹn bẹ̀tẹ̀ àwọn fẹ́ tó bá kí zuri yẹn tán kó wá tuntun asiri rẹ̀ kí ó tún kí òun lọ̀rọ̀ tí mọ́tàbí wa tá à ń lò bíbà yìí tí wọ́n sọ àwọn mí inú àwọn àfáà náà dẹ̀ tẹ̀lé wọn tí wọ́n bá rí wípé wọ́n rí pórí bẹ́ẹ̀ pàápàá jùlọ tí kò bá ti jẹ́ pé èèyàn jẹ́ bá pé méjì pé mẹ́ta tó bá dá padà gbogbo àwọn àfẹ́sì náà gbà pé kò sí tí ó burú bẹ́ẹ̀ bọ́dá ti ń pé méjì tí bá ti ń pé mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàgbà pé kọ́mọ̀sẹ̀ tún dá àwọn àrùn yẹn padà mọ́ ní tìtorí mọ́jà ala aleikum fidini min haraj gbogbo tó bá lè máa mú wàhálà wá eh, ẹ̀sìn òfin àyè gbá eh, a lè máa wo lágbọ̀nrín wípé bóyá ó ti dà níyàn pé ó bá wọn kí irun asiri lẹ́yìn ìgbà tó jẹ gbèsè zuri sọ́rùn ó sì wà nínú mọ́tàbí wa ní bíbà yìí tí wọ́n gbà wípé ẹnìkan ìgbérìrun ojúlówó máa rántí irun gbèsè hmm. wọ́n gbà pé rántí irun gbèsè ọba ojúlówó ọba ojúlówó ọba téèyàn kì yẹn ọba jẹ ojúlówó ni àlásàrì tí wọ́n bá wọn kí tí kì í zòr àwọn tí ń gbórí yẹn ó ti rántí tí ba irun èyí tó lọdọ àwọn ni pé rasulu sọ fún wa pé tí wọ́n bá ti ṣe ìkọ́mà fún rẹ̀ kan àlẹ́ tọ́ka tó kírun mí ma ilà má òkè ìmàdìlá àfihàn tá a ṣe ìkọ́mà fún yẹn àdéfì ni ìgbáralé àwọn afa tí wọ́n fi gbà pé kọ́ máa bá wọn kí. alhamdulilayi rabbil alamin adúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn dọ́kítọ̀rù wa ẹni tí wọ́n bá pè ní ìsìn ni ẹnìkan ṣoṣo náà ni mo fẹ́ gbà eléyìí tí ó jẹ́ káàdì eléyìí tí ó wá látọ̀dọ̀ àwọn orísun ọlọ́run àti lọ́dọ̀ the prince communications tí wọ́n wà ní ìdí àgbẹ̀dẹ nílùú ìwó náà ni a gbà báyìí salamu alaykum wa rahmatulahi barakatu. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè pápápá. èmi ni mr kọ́lá láti ẹ̀dẹ ìbéèrè ìyàwó ní bẹ́ẹ̀ fún obìnrin tó pété pé gbùgbà náà ni máa fi kọ àṣẹ ọkọ rẹ̀. Ah, ẹ mọ tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run wọn ó ṣe ìdáhùn sí tó bá di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run torí ọjọ́ ti lọ báyìí ṣe ti gbọ́ salamu alaykum wa rahmatulahi wa barakatu ẹ mú béèrè ni ibi tí àmọ́ rí mọ lórí ètò fún ti òní rèé asalaamu aleykum warahmatullahi barakatu. orúkọ yín ní pápápá ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin lẹ sì fẹ́ mú. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin a'udhu billahi minash shaitanir rajim.